ẹ kúrọ̀lẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà pátápátá tí a jọ ń bá ọ̀rọ̀ yìí bọ̀ ṣáájú àkókò yìí mo kọ́kọ́ fẹ́ kí ẹ ràn mí lọ́wọ́ kọ́rọ̀ mi yé yín torí pé àwọn ọ̀rọ̀ kan wà tí mi ní máa là mọ́lẹ̀ tí màá máa pẹ́ sọ àwọn orúkọ kan wà tí mi ò ní dá nítorí pé mo ti fi tó yín létí pé ilé ẹjọ́ kan ti ní n dá sí ọ̀rọ̀ yẹn mọ́ mi gbọ́dọ̀ sọ nǹkan kan pa ẹ̀ mọ́ ṣùgbọ́n ilé ẹjọ́ yẹn ìgbà tí àwọn agbẹjọ́rò tí wọ́n wà pẹ̀lú wa my legal team in my own establishment the private lawyers the good people of Nigeria when they study the judgment the uh, it's not even the judgment per se when they study the uh, order the court order wọ́n jẹ́ kí n mọ àwọn tí mo lè sọ àti tí mi ò lè sọ pending the determination of the matter Oríyọmí Hamzat ni orúkọ mi bí Ọlọ́run ṣe dá mi mo jẹ́ ẹni tí tó yẹ pé tó bá wù mí kí n dákẹ́ mi ò ní lágbára ju pé kí n má dákẹ́ lọ mo dẹ̀ jẹ́ ẹni tó yẹ pé tó bá wù mí kí n gbójú tí wọ́n bá yànyàn jẹ tàbí mi ò rí àbí òdodo sá lọ níbì kan mo jẹ́ ẹni tó jẹ́ pé mi ò ní gbà màá make sure pé mo dúró lódodo yẹn tí màá correct ní tó kù díẹ̀ káàtó yẹn tí mi ò bá wá láǹfààní àti ṣe mọ́ inú ìbànújẹ́ ni mo máa ń wà irú àkókò yìí wáyé gbẹ̀yìn ní bí ọdún méje sẹ́yìn tí wọ́n restrict mi pé mi gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí rédíò mọ́ mo rántí pé ńgbà náà mò ń jà fún àwọn òṣìṣẹ́ ni àwọn tíṣà pàṣẹ ni ìjà yẹn pọ̀ fún nígbà náà àti àwọn nǹkan tí ò dáa tó ń lọ láàrin ìlú mo rántí pé ìgbà yẹn nírú eléyìí wáyé but God be the glory today wọn ní ká má sọ̀rọ̀ lórí rédíò mọ́ wọn dẹ̀ ní kí n kúrò lórí social media wọn dẹ̀ ní kí n má ṣe nǹkan míì mọ́ ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yẹn gangan náà ní kí n má dá sí mọ́ mo dẹ̀ mọ ìdí tán fi ní kí n má dá sí i ó dẹ̀ yé gbogbo ẹ̀yin èèyàn náà pé ẹ mọ̀ ìdí tán fi ní kí n má dá sí i telling you that wọ́n á tú mi lẹ̀ tí àwọn kankan bá ti ṣe ẹ jọ̀ọ́ mo fẹ́ kọ́kọ́ rọ̀ yín information tí mo ní update tèmi ó lágbára díẹ̀ mo kọ́kọ́ fẹ́ rọ̀ yín pé mo fẹ́ fún yín ní àwọn Facebook address méjì kan Facebook page méjì kan tó yẹ pé ẹ lè má gbọ́ orí Yomi Hamzat ń bẹ̀ bọ̀ ẹ máa máa rí update níbẹ̀ time to time àwọn èèyàn àwọn àwọn èèyàn including ẹ̀yin tẹ̀ ń wò mí àwọn bloggers àwọn facebook influencers àwọn náà kóra wọn jọ tí wọ́n form facebook page méjì yẹn we have a radio in Ìbàràpá ní ìlú tí wọ́n ti bí Timothy wọ́n pè rédíò yẹn ní Ìbàràpá radio. online Radio, ní Ìbàràpá rédíò IBR IBR. R-A-P-A Ìbàràpá Radio. it's an online radio mo kọ́kọ́ bẹ̀ yín torí ọlọ́run ẹ subscribe síbẹ̀ ẹ join Ìbàràpá Radio. lórí page lórí Facebook ẹ join ẹ time to time report bí nǹkan bá ṣe ń lọ àtijọ́ ṣiṣẹ́ pọ̀ wọ́n á máa fún wa ní update gbogbo nǹkan tèmi ò lágbára àti sọmọ́ báyìí lábẹ́ òfin Ìbàràpá rédíò wọ́n wà online radio ni wọ́n wọ́n tún wà lórí Facebook wọ́n wà ní page they are waiting for the uh, uh, license operating license from federal government to have a terrestrial radio but they have been licensed to operate an online radio Ìbàràpá radio ṣé ẹ mọ̀ pé Ìbàràpá méje ni wọ́n gbogbo àwọn Ìbàràpá yẹn Èrúwà Igbóọ̀rà Ìgàngàn ayétẹ̀ ìdèrè tápà àti gbàǹdátẹ̀ ìlú méje yẹn ló fọ́ọ̀mù barapa inú ìlú méje yẹn ìní Timothy ti jáde which is èrúwà so wọ́n ti fẹnu kò láti máa lo rédíò yẹn ìbarapá rédíò www.ìbarapárédíò.com lórí íńtánẹ́ẹ̀tì ẹ lè gbọ́ ọ́díò rẹ̀ lórí Facebook náà page yẹn ó ń function all the time ẹ jọ ẹ bá mi follow wọn ẹ bá mi subscribe sọ́dọ̀ àwọn ẹ máa gbọ́ oríṣiríṣi ń bẹ number one yẹn number two eléyìí ò kì í ṣe rédíò orí Facebook nìkan ni Justice for Timothy ìní page tí wọ́n open Ìbàràpá rédíò and Justice for Timothy gbogbo àwọn update tí ẹ máa ń gbọ́ lẹ́nu Oríyọmí Hamzat ẹ máa gbọ́ ń bẹ̀ ẹ máa rí àwọn èmi ò tún pick up àwọn kan míì tẹ́mi ó máa ṣe tẹ́ máa rí lẹ́nu jọ́mẹ́ta yìí máa pick up àwọn nǹkan míì tí màá máa ṣe tẹ́ máa rí but Ìbàràpá rédíò and uh, justice for Timothy lórí Facebook page yẹn ti máa rí justice for Timothy sẹ́rí justice for Timothy yẹn àti Ìbàràpá rédíò yẹn ẹ jọ̀ọ́ ẹ bá mi follow méjèèjì èyí tí justice for Timothy ò bá ti gbé Ìbàràpá rédíò ó gbé èyí tí Ìbàràpá rédíò ò bá ti gbé justice for Timothy yóò gbé lórí eh, ẹ̀rọ ayélujára àní eh, kúrò lójú kan náà tá a bá sún téèyàn bá sùn kò ní sùn téèyàn bá fọwọ́ lẹ́rán ìyá yín ló máa jẹ pa now mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ọmọ nàìjíríà ẹ̀yin lẹ ní ká raise fund láti gba lọ́ọ̀yà tí yóò bá wa ṣe case tó ń lọ yìí tó ń lọ lọ́wọ́ yìí kì í kúkú ṣe pé àní lọ́ọ̀yà tẹ́lẹ̀ ṣùgbọ́n àkàràwòpà ń ló kájú ẹ̀kọ́ gìrì ká mú yangan sẹ́yangan ló lè dá yangan lára àkàrà wòǹpà ló kájú ẹ̀kọ́ gìrì ká mú yangan sán yangan ló ń dá yangan lára ìyẹn ni pé ẹni tó bá mojú ògún kọ́ pabì nílé ẹ bá mojú ajá kọ́ dẹ́ tí àìsàn bá ti dà àìsàn burúkú ògùn burúkú náà la fi wò tí nǹkan bá ń bọ̀ báyìí tí èèyàn bá ti wo sàkún rẹ̀ èèyàn náà wàá gbé ń tọ́jọ́ èèyàn ò gbé so ẹni ká gba sàn gbàtẹ́ wá ń sọ pé ká gba sàn ká gba sàn tí a bá wo àwọn tí wọ́n sọ pé ká gba SAN ninety percent of àwọn tí wọ́n sọ pé ká gba SAN fún kéèsì yẹn wọ́n jẹ́ àwọn tí wọ́n sọ pé ká gba ká wá barrister Fẹ́mi Fálànà SAN ká wá wọn lọ nọ́mbà àwọn wá pọ̀ àṣẹ bí wọ́n ṣe ń pè àwa ni wọ́n ń pè àwọn náà barrister Fẹ́mi Fálànà SAN àwọn náà tí wọ́n ti mọ́nítọ̀ kéèsì bọ̀ wọ́n dẹ̀ ti rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan so I'm happy to tell you now that the family of Adedoyin wọ́n ti write, Baba, barrister Fẹ́mi Falana sir uh, family of Timothy sorry family of Timothy ẹ má bínú mo sorúkọ ẹ pè ní o family of Timothy wọ́n ti write, Baba, uh, Fẹ́mi Falana san bàbá dẹ̀ ti reply so ìtò wà ń bẹ̀ báyìí ni pé Fẹ́mi Falana tẹ béèrè pé ká lò wọ́n ti gbà láti bá wa ṣiṣẹ́ o wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí so ẹ̀yin ọmọ nàìjíríà kọ́kọ́ fọkàn balẹ̀ pé kéèsì yẹn tí à ń fà bọ̀ ó ti wà lọ́wọ́ best hand the hand we can trust the professionalism we can rely on ká pe ọlọ́run ká gbà ká rely láì lórí ọlọ́run ká dẹ̀ rí lórí ẹni tí ọlọ́run fi yé so bàbá barrister Fẹ́mi Fálànà wọ́n ti take up kéèsì wa o àwọn ni wọ́n máa ṣe báyìí san tó káàkọ́ fọkàn balẹ̀ pé ọlọ́run ti bá wa ṣe kò padà dé kí ló ṣe lé èló ni owó tí àwọn èèyàn san wọlé ẹ̀yin tẹ́ wà lórí Facebook tí fò yẹn bá ti gbóná tó bá ti sá lọ padà ẹ lọ sí Bàràpá rédíò ẹ rí wò ń bẹ̀ àbíkẹ́ máa lọ YouTube wa Oríyọmí Hamzat Rescue Mission àbíkẹ́ lọ sí Instagram Oríyọmí uh, Hamzat official so ìkànnì mẹ́tẹ̀ẹ̀ta ìbàràpá rédíò on your facebook uh, page ni o uh, eh, oríyọmí hamzat rescue mission on youtube oríyọmí hamzat official on instagram títí facebook oríyọmí hamzat dot com yẹn tó ń bá gbóná díẹ̀ now kí ni mo fẹ́ gbìyànjú àìsàn ni pé ẹ ṣe àdúpẹ́ o àwọn èèyàn dìde wọ́n dẹ̀ san owó fún wa wọ́n contribute yóò yà yín lẹ́nu pé five hundred naira wà lówó táwọn èèyàn contribute telling you that àwọn èèyàn fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ nǹkan tó dáa let me put it that way lẹ́mọ̀ pé àwọn mo sọ fún yín pé àwọn ọ̀rọ̀ kan wà tí mi ò ní lè lò lénìí anything. ẹjọ ti sálọ. ẹ jẹ́ n dúró díẹ̀ kó padà dé information wà very important. kò sí padà dé ẹ fèsì ní tẹfèsì ń bọ̀. pápá tá a ti. 下一 so bàbá Fẹ́mi Fálànà SAN wọ́n ti rẹ́dì láti bá a ṣiṣẹ́ Fẹ́mi Fálànà SAN is ready to work with us uh, wọ́n ti take ó ti lọ padà. mo sọ fún yín mo nílò lọ padà ẹ dúró dè lẹ́ẹ̀kan ló fi lọ àyè. ìgbà mi lẹ́ẹ̀kan kọ́ọ̀lù ọkọ̀ wọlé wọlé tà kọ́ wọlé. ẹ̀yin sáà pè mí mo rí láìpẹ́ mo wà náà lẹ́yìn pé. lórí live show fóònù tí mò ń lò fún live show yẹn náà lè fi ń pè tí ẹ bá ń pè bẹ́ẹ̀ àní enjoy show yìí ó dẹ̀ máa stop. sọ ma flag Facebook na YouTube náà. Friday. ok ẹ já máa so baba Fẹ́mi Fálànà Fẹ́mi Fálànà barista family Adédoyin kọ our family Timothy sorry lẹ́tà ti family Adégòkè Timothy Olúwadámiláre lẹ́tà tí wọ́n kọ ó ti tẹ̀ wọ́n lọ ó ti tẹ bàbá lọ́wọ́ eh, ó ti tẹ Fẹ́mi Falana San ó ti tẹ̀ wọ́n lọ́wọ́ wọ́n dẹ̀ ti reply wa wọ́n ti reply wa pé àwọn ready láti ṣiṣẹ́ lẹ́yìn pé wọ́n dẹ̀ tún reply wa pé àwọn ready láti. jókòó so that tó bá lọ ká lè pè pé kùnú ẹ̀ ti fẹ́ lọ kó sì gbé wọn padà now má wá bí o wọn pé ìwọ ògbó o má jẹ́ rí ọ́n bímọ hàn lórí sóò yìí ògbó o má hàn tiẹ̀ o <laughs> ìtìpá náà gbó ọlọ́run ni o now eh, àpò àsùnwọ̀n tá a fi síta pé kí ẹ̀yin èèyàn kẹ́ ẹ bá wa fowó sí ní ọjọ́ kejì tá a fi àpò àsùnwọ̀n síta ìyàwó Timothy ó pè mí ọjọ́ kejì tá a fi àkáǹtì tẹ́fowó sí síta ìyàwó Timothy pè mí torí pé ọjọ́ tí Gbadé sọ pé ká fi àkáǹtì yẹn síta àwa náà wò kó tiẹ̀ ká fi síta but èmi bọ́lọ̀ ń ṣe dé mi ó láti lọ lé àkáǹtì owó tó bá fẹ́ ká lò wọ́n láti lọ fún wọn lówó kí n máa fi àárín yẹn dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn jákèjádò àgbáyé tí ẹ bẹ̀rẹ̀ sí ní sẹ́ndì nọ́mbà eh, barista eh, Fẹ́mi Fálànà tẹ́ ń sẹ́ndì nọ́mbà wọn sí wa tẹ́